ọ̀pọ̀lọpọ̀ àwọn ará yámọ̀ tó gbígbà lọ nìyẹn ìyẹ̀wò ni wọ́n jẹ́ látọwọ́ rẹ̀ sísíláàmù ẹ̀dẹ́ o sísíláàmù ẹ̀dẹ́ o ká má gbàgbé iṣẹ́ ìjọba wà ká tí wọ́n bá ṣe é bó ti wà káàdì ọlọ́run tó gbà mẹ́bí dìde wọ́n wà nílẹ̀ náà lọ. ṣùgbọ́n lẹ́yìn ọlọ́run fi gbà mẹ́bí dìde áyà ti tó gbé ní nàìjíríà náà ń dáadáa jẹ́ ìṣọ̀lọ́run bá máa bá tẹ́wọ́ gbà lọ́rùn ìsìláàmù ومن يقتضي غير الاسلام دينا طبعا لو تسليمي على الاسلام فلا يقبل عليه عليه على هو في الاعذار من الخاطرين كل ما قدام يوم القيامه sórí pàtẹ ẹkú tó tó fi kí àwọn èèyàn padà gbà pa tó wà lórí ìlànà ànábì mọ́tò àdìsọ́lá sọ́lá sọ́lá ànábì rẹ̀ ti ń gbà. ànábì sọ́lá tó bá wù yẹn sẹ́ni ìpínlẹ̀ àbí ìfẹ́ni ti fi hàn òun ni nígbà tí àwọn ọmọ kan ọmọ bẹ̀rẹ̀ sí ní sọ àwọn nǹkan tí wọ́n bẹ̀rẹ̀ sí ilẹ̀ ìdí wù yóò gbé ẹbí gbé yẹn ní sísánà ìyá ọ̀pá rẹ̀. nínú àwọn nǹkan tó mẹ́nu bá ìfẹ́ inú àwọn ọkọ̀ dúdú lálò láyé tó bá wọn jẹ. Ìfẹ́ mọ̀kọ́mọ̀ náà bá fi parí mọ̀kọ́mọ̀ àádọ́ta. Ìwọ́n tó débi ọ̀rọ̀ tó káwọn yẹn ọ̀kẹ́ ti ṣáájú rẹ̀. Táwọn sọ pé kàlẹ́sì kára àjà ọ̀gbọ̀nyí wọ́n máa àjẹ mọ̀ọ́rùn káàtà yìí wọ̀zọ̀ واسع وعد عنه واسع قبل الكتاب القلب عند المهدم الفزع وفاعل موزع وحد عنه واسع فقال ربي الأربع ọmọ rẹ̀ ti lé ààbí ìta àtàkàbà láàmà ń lọ lásìkò ẹni tó fáwọn sí lágbére máa rí ní ọ̀rọ̀ mọ́ tó gba àwọn ọ̀sẹ̀ yẹn bá sì jèrè. wọ́n tún mí gbà mẹ́rin náà ní sọ́nà bá wọ́n wá ní tàbí ìṣòṣùpá wọ́n lá ní tàzálẹ̀ ní rúkẹ́kì bá ní àlàlìkọ́ bí ìrìnsáná. àbàbọ̀gbọ̀ ọ̀dọ́ ń samọ́ náà ń sàlàfá sunkún àsìkò tó ti rí kọjá àwọn adé tàbí ìṣòṣùpá. tó já sí ìwé bẹ̀rẹ̀ bíláàkì ni wọ́n fi ṣe ìṣẹ́ ẹ̀wọ̀n ni wọ́n ti máa ń gbọ́ fún àkókò fẹ́ àkọ́ ohun tó ṣe sínú ìwé dúdú. wọ́n lámúta bẹ́ẹ̀lì mọ̀ ọ́n káàkì ìfà ọ̀dẹ̀ wá yẹ ọ̀gá tó ń lọ alàlẹ̀ sọ bí ìṣẹ́ rẹ̀ rìn lórí ìwà burúkú tó burú jáwé. àtàhá, ọ̀rọ̀ Ọmọ ni mélòó mélòó lóru, ọ̀dáta àà tó ti kòrò yẹn máa sì náà àbùdá àtàá omi ìnà ẹ̀fẹ̀ lábẹ́ ń dábẹ̀. Ìjáwà ti ń àtọ̀ àtàá fún àjò tó ń tẹ̀lé ìmọ̀rẹ̀kọ́dé ìrùnkọ́ ọmọdé jàre. Gbọ́dọ̀ tó ti ń gbọ́dọ̀ fẹ̀ mo tọ́ وقد أتى أسستها في خزية أحدثتها وصوبة نكستها لمن أجر ومرتعي. أخذ وكم أخذتها nínú lílo àwọn ìgbésẹ̀ tó fi gbé ní kíákíá kí ṣe ìdíyàtì nínú wà lójútì. àjá sí sàá ló fi gbèsè yẹn wọ́tọ́wọ́bà tí ń mẹ́ka síta a kílómi lóru olúkú àdàbò kú palẹ̀ òṣìṣẹ́ tọ́ba ńlọ ya ńlọ́lọ́ nídìí ogún pé padà. ìmọ̀lẹ̀ àdéhùn wà màríkà rẹ̀ nítorí eré àti ńlọ́jẹ. فَتَمْنَا جَارَ وَعَلَى وَفِي السَّمَاوَاتِ الْعُلَى وَلَمْ تُرَى فِيهِ وَلَا وَجَعْتِ سَفِينَتَكَ. أَفَلَوْ كَمْ تَجَرَّتْ عَلَى mélòó mélòó gbà tó gbóyà àwọn èèyàn máa gbóyà máa mélòó mélòó gbà tó ń lo ìgbóyà àìlá títa ní ọkì àmọ́ wà á kéré àwọn ọ̀la ọlọ́run ti ní tó ní gbogbo sẹ́mẹ̀ lọ́gà òun gbóyà sí wọn lọ́mú sọ̀rọ̀ ọkì gbogbo tó ṣe sọ ìwọ ọlọ́run wọn láàtọ̀ dákítà fi máa fẹ̀ káì kó o ti dodo lórí tó ń pè وكم جنت سابره وكم أمنت مطره وكم نبت أمره كم ذا الحجاب رفعي أنا حفظ من سابره Nílò nílò gbà lọ́jà síbi dáadáa tó bá dẹ̀ láti ń kọ́ kẹfà rẹ̀ pé kí lọ́láwọ̀ òde kò ọ̀gáfúnẹ̀ bá tún já ọ̀rọ̀ fún fílò nílò gbàtọ́ fún àfi ọlọ́run bá lò mẹ́bùbà jẹ́ kí dálé mo rọ kọ̀ọ̀yìn sí ẹbí máa ń gbọ́ bàtà tó ti já lóyún. ọ̀yà. ọ̀kọ́rọ̀ ọ̀kọ́ ní tàbí ìlàrí ọ̀kúta ẹnu gbàǹdìrì ìtọ́jú ọlọ́mùsọ̀rọ̀ ìmọ̀ lẹ́jì Onígbèlú mélòó gbà ló fi ń sáré náà sáré kíjokíjo fi láì nínú eré lásán ó sì mú ọmọ ọ̀pọ̀ fún àkúdá ń bèèrè tàbí ẹ̀rọ̀fẹ́ lórí máa ń tẹ̀ sí ìparọ̀ ìtùnáwọ̀ mú ọmọ ọ̀parọ̀ wọ̀là mùsùlùmọ́ ìmọ̀ ẹ̀jì fún ọ̀dẹ̀ tẹ́tẹ́tẹ́ ọ̀ọ̀tọ́ ìrìn àti ìlú ọ̀sẹ̀bàrì ní ti àlùkáà ní rẹ̀ èyí tó yẹ ká tẹ̀lé tipẹ́tipẹ́. ọ̀nà ti rárọ̀ nàjàmí وقملة المزرع فارسلت ó ti máa ń sún ẹ̀jẹ̀ báwo lè tó lọ́dà lójú rẹ̀ mọ́ ẹ̀jẹ̀ ní ojú ọmọ àdá lójú rẹ̀ ọkùnrin àgbà wa nìyí kọ́ta ní ó tó lè fẹ́ fẹ́ ọ̀yẹ́ ní ẹ̀bá ti kọ́ ẹsẹ̀ ilé ènìyàn wọ́n kàn fún lásù ilẹ̀ wọn àti ọ̀hún àyè ó tó ti pé ìtú burú nù làmọ́lẹ̀ kó tó di pé ọ̀sẹ̀lẹ̀. wọ́n jẹ́ òdu àìmọ̀ tàrí onídìbò aláàzà àlùmọ̀kù tàrí wọ́n ti ní hawa tàwa ń ṣàrí àníwòl ìrọ̀ tẹ́rí bá kò tó àìmọ̀ tẹ́rí níṣẹ́rí bá ẹni tó ti jẹ́wọ́ ẹ̀sẹ̀ kí ọlọ́run mo ṣe yọ ọ̀dà ọ̀ wọ́n ló ó ti ṣe ìtara sí mọ̀láza ìgbọ́kùnrin yìí ní ìfara ti ẹni tó ti dẹ́sẹ̀ tẹ́lẹ̀ wọ́n á fi àwáàkà àtúnṣe náà já yapa sí wọ́n á rẹ̀ báńkì ó ti yẹ kó mi ìfẹ́ ẹnu ní ìṣẹ̀wọ́fà ìmọ̀kìlẹ̀ ní yíyẹ kú ẹni tó fi tí wọ́n fi pàlàpàlà. ìlànà ìtàkì hùwà tẹ̀lé lọ́nà ọmọ ọmọ ọ̀rọ̀ فلا يعلوم المفتني ولا تلم المرتجعي. Àwọn akẹ́kẹ̀ẹ́ lámọ́ tẹ́tí wú wọ́tẹ̀ ní. Igbó lámàá wí sáfọ́ wá òkan ṣe dáadáa báyìí sọ́mọ àríkọ́ láti gbàgbé. Wọ́tẹ̀ ní. Igbó lọ́ máa lọ́ra tọ́ máa fà kùnùkùnù láti ṣe rere. Wọ́n mú ọmọ ilé ọmọ orí ìpàdé. Ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ orí rẹ̀ níbi ti ń tẹ̀lé. Igbó náà ló ti lé lógójì ọdún. Ọdún lọ́mọ́ ìmọ̀ ẹ̀tọ́ ọ̀rọ̀ lè mọ̀kọ́tà ní ọjọ́rí ni wá ń tẹ́ndé bí ohun tó lè kó lè kó ìlera bá ẹni tí ń kó nǹkan jọ ohun tó ń kó jọ ohun tó ń kọjọ́ orí rẹ̀ ṣe ápònira bá wọn láti ta ẹlmọ ọ̀rọ̀ká ni kò tí á di àjẹni tó tẹ̀ sí ikọ̀ òtí ní kọ̀ọ̀kọ́ nínú ìyí. Àmọ́kára ṣẹ́bà wà á fòrè wú ni. Ewu. Ẹ̀yà ìgbọmọ tí dàgbà mọ́ kẹ̀yára ewu ni. Yọ́ kẹ̀yà yọ ń lọ́ba ya. Ó lè pọ̀ yára. Àmọ́kára ṣẹ́bà wà á tí wò rí ewu tó rú pọ̀ lórí mi. Wà á kí ráàsì ìdọ́sọ̀. Ọ̀pọ̀ àwọn ọ̀là wọ́n mọ̀ ń yà ilẹ̀ wà tó ń ṣàmọ́tò ẹni tó bá fi ẹnu dúdú àti funfun ti ń bẹ lórí rẹ̀ bí kò sì yí lórí rẹ̀ kọ́kọ́ sí ìnà ìwọ́n ti túkọ̀ rẹ̀ èèyàn sí ìfúnni rẹ̀. ويحاكيا نفسه الرسلي ويحاكيا نفس الرسلي الأرضية بالخلق وطبعي وخالصي Wọ́n ni wáyé hajj, yá náà ẹ̀rì sí ẹbí mi, ọ máa ṣe fún ẹ nítorí sí ojú kòkòrò, aláwùṣe ya nílùmọ̀ àlàáfí, ọ̀nà ọwá mímọ́, ní o ló ṣe sórí tọ́lọ́n tètè ṣe, wọ́n tọ́ kó sì máa gbọ́ wà tó tún sọ dáadáa. wọ́n tẹ́lẹ̀ rí ìmọ̀ mọ̀dọ́ ìnáwó kòrò lè wà ń kọ́dọ́ ọ̀sánà bá jáde kọ́dọ́ wàṣàbírí àrùn tó dáyé. ẹni láti ṣe ọ̀rọ̀ àwọn tó báyìí láti lọ díẹ̀ díẹ̀ yẹn. àfáníwà jẹ́ sí rí bí mọ̀dọ́ àwọn ẹ̀wòye láwọn ẹni tó ti lọ bẹ́lẹ̀ ní ìnáwó kòrò ní wà ń kọ́dọ́ àwọn sẹ́ńtúrì rẹpẹtẹ tó ti lọ jẹnẹrétọ̀ ikọ̀ ikọ̀ wọn kọ̀dọ́ tó ti lọ wọ́n fẹ́kù pa jáàdà ìkọ̀dọ́. Báyà ìjánu ní kádàrà pé kú dé bẹ̀rù rẹ̀ wà àbírí àǹtó fúgà Tọ́ra máa ń gbàtẹ̀ Wọ́n jẹ́ ìdí وأما ما سواك rí wà ní àrọ̀ ọ̀dá kò sì máa rẹ́sí pépà àwọn ọ̀fẹ́ mọ́ kò ní fẹ́ tí ó fi wá wá àná máa fẹ́ wá àfi dàda ọ̀rọ̀ ọmọ ìní ibùgbé rẹ̀ lọ́la ìfàrí láhàdì ìbálẹ̀ fàáyì kò tó ilẹ̀ tí wọ́n fa pátá ilẹ̀ ní ibi tó gbé lọ́la. Àhálà oòrùn Bẹ́sàn Bìlá, wọ́n máa ń sì lọ́lùkọ̀ fọ̀rọ̀lìkọ̀lá, wọ́n máa rí ìdánù sàbúrí ní òhùlá, ọ̀là ìkírí mú sàbúrà ìgbà. Àhálà làwọn Bẹ́sàn

هذا القضاء والساعة عيد صلاة الأجر عيد قل أيضا يرى من وضع إليك مثالية Àmàrí ẹni tí wọ́n bá gbé bẹ̀, tí wọ́n fi ti gbé ìyẹn bẹ̀ báyìí kọ́ ní dọ́pọ̀ fún ààrẹ ọ̀gbà. Òtún ẹ̀rọ ìrìnàjò. Ìlà. Ẹni ìrìnàjò ti tó ilẹ̀ ọ̀gbà ọ̀dìgbọ́mọ̀wú wọ́n sóòdì á yóò rí pé ọ̀tá gbà ní wọ́n sóòdì á á sì pamọ́ síbẹ̀ ládàáyé fàgọ́ ìrùwọ̀n gbà á tó ti gbé inú abẹ́rẹ́ tó ń ṣe wà ní ibi nínú ọ̀gá láàyè ṣe wù nínú gbẹdáwọ́lá ọ̀dọ́ ni yàrá tó sùn lẹ́nu ọ̀dọ́ ni ibi tó sùn lára ìdà sàlá sí àbẹ̀wọ̀ ẹ̀yìn ẹ̀dọ̀ yẹn náà ni o. هيا أفرق أنت حله كاهرة أو حبله أو مطر أو من له أمرك أمرك تطعي هذا طبعا كده قولي لي قولي لي أفن لا فرق أن يأخذ له وفي أطلق فقالات ونصاري ní ẹjẹ́ gómìnà lọ́jà rẹ̀ àbọ́jọba àbójú yẹn pàtàkì tó ríra rẹ̀ bàbá pé ìyẹn máa gbẹ́sẹ̀ sálọ bàbá tó sá fún níbi ìrẹsẹ̀ sálọ òtún bẹ̀ fún ni wọ́n máa fi ẹni tí wọ́n pàtàkì jọjọ́ kò sí ní fẹ́ bí òfin náà bàjẹ́ wọ́n. láàmárìkọ̀ kò sí yàtọ̀ á ní yẹ húláwú yóò sọ̀kalẹ̀ sínú sàárè rẹ̀ dáyé àtọ̀ káwọn àbùlàwú ọlọ́gbọ́n ni àbómúgbọ̀ọ́. Oye kí bá wọ́n dé mọ́ka mọ́kànlá àbí méjìlá ní tí mọ́kànlá náà dì ní. Lọ ọ̀ka mẹ́wàá tí wọ́n ya rẹ̀ nínú. Ẹ dákun tó wá tó mẹ́ka kí ní oṣù kíkà. Òbí àtọ̀ láàrin ẹni tí ọ̀wọ́ ní òtàrí láyé àgún àbúlà òkú. Oye orí rẹ̀ pé ni. Lọ́gbọ́n àbójúgọ̀. Àwọn ọmọ ń fi rọ̀ àwọn ọmọ ńlá òkú wọ́n ló ń sọ̀rọ̀ ní sí ọ̀rọ̀ ayé ṣe àtẹ́lẹ́ sílẹ̀ ń bẹ fún mọ̀lẹ́kọ̀ àwọn ẹlẹ́sẹ̀ tó pààyè ẹ̀yìn fáwọn tó báyìí lọ látọ̀tọ̀ mo là bá àtọ́kọ́ fi ṣe mọ́lẹ̀ ní kápọ̀ ńlákọ̀jọ́ bíi ti kòkòrò èyí náà wo bíi ta káàkiri. wọ́n yẹ kí a padà bá ń dá ọ̀lẹ̀ àrùn lẹ́bí. ọ̀lẹ́bí Afánilẹ́yìn ìgbà yẹn, àlàáfù lẹ́rì. Ìsàkìlẹ̀ ẹjọ́ wáyé ní ẹ̀rọ abọ́ nǹkan rẹ̀ o. Ìyáwó ìhàyíyà wọ̀n bẹ́ẹ̀. Ẹni ó ní bìzú àtàfà, wọ́n sàfihàn ẹgbẹ́ wọn. Wọ́n lè mọ́kù tẹ́bí, wọ́n lè mọ̀ tẹ́bí. Ẹni tó jẹ́ ọ̀gá. ẹni láwọn yẹn ń tẹ̀lé wọ́n wà ẹni tí ń kọ́ ìyá ẹni tí wọ́n ń tọ́jú wọn dárí gbogbo apáta ni wọ́n fi hàn tó wa. Wàyá máa bá ọ̀dọ̀lẹ̀ mọ̀ dàbí wàlí ká ẹrúdì ìwàlíwú sí fún ìdáàbì mú bí sí. Àwọn àyà ó lè yìnbá sẹ́. Lápàdé wá bá wèrè iṣẹ́ tẹ́kì. Ẹ ọlọ́run ọba, fún ha, aago àti èrè ní jẹ́fẹ́ òkúta tí wọ́n ti kọ́ níbi kí ni súrà nìyí á mú fìké ìṣirò ìṣirò lè kó àrùn báyìí wàhálà yà ó lè fàtà láti bẹ̀rù ní ẹni ọjọ́ ẹ̀rù kẹ̀kẹ́ yẹn. wọ́n yá kà sí ọ̀nà ومتى هذا والصدى وشق نيران لوضع مجئني أو مطمئن قل ويا خسارة مضمغة وما هو كذوب قل فجالة ومن تعدى وصدى كيف قيم على تمسك غيان أو قتل وشق نيران الوضع إنسان يبيع lèmọ́tà àní nítorí kí ní ọ̀jẹ̀ àwọn ọmọ ọ̀túnmọ̀ àyè àti nǹkan tó nípa máa nípa rẹ̀. yọ́mọ́ ìpàlẹ́ ìmọ̀tàkàl ọ̀dìdájà máa fi ní wàjál ní mọ́jítà rọ́ọ̀tù ní zọlọ́ sí ọmọrí ọlẹ́mọ̀ tó yá. a máa fẹ́ sàjọ adébárí ó ní mo fi ẹni tí mo mi ti pọ̀ báyìí لمن تراحته من زلل لفواسد المسلم في عمر ذلك الضيع من وجوه الجمرة أكبر لآبد مجتر وحمل بكاء منزج فأنت أولى من رحم خير مدعو الدعي. nítorí bẹ́ẹ̀ forí ṣe ẹrú kan ọjọ́ lẹ́sẹ̀ wọ́n hàn sánú rẹ̀ ń jẹ kún sí sun tí ń tọ́ ní lójú kọ̀rọ̀ kọ̀rọ̀ gbogbo gbà. wà á ń ta áwòlá àmọ́ rahim wọ́n lọ́n lọ lẹ́tọ̀ọ́ tí máa ń sì kéèyàn wà á kẹ́ irú máa dé hàn òwe ètò àyè. wọ́n tó lóore nínú ẹni tá a máa ń pè láàpù. ṣé dáadé lọ ni pé kọ́sẹ́ ní tí ò ní kú o. yóò sì wọ sàárè kóńtọ̀ mo ti lè rí. lọ́sọ̀ pé láfárí kan á ń jẹ́ ó ń làkú. kò sí yàtọ̀ láàrin pé yọ̀ wọ sàárè. ọgbọ́n ni o ọgbọ́n ni o ọmọ ìrù agbọ́dún sọ̀rọ̀ ní ọmọ làwọn abẹ́sí ìjẹ́kù mọ̀lẹ́bí àwọn ẹ̀ẹ́dọ̀ ẹ̀ẹ́dọ̀ báyìí ìjọba láti ń gbàgbọ́ tó káwọn ibi tá a bá ti lọ nìyẹn á tún máa padà nígbà tó bá ti lọ́sẹ̀ sí ń lọ lórí èmi ọmọ mọ́ àdìrí àdìkòdódò kàtàrọ́ tó lè máa ń yà amúlà. Ṣébí yẹn bá ti mú tó ti ṣe ìtàn ẹsẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yẹ ti di ẹsẹ̀. Fọ́ọ̀mù rẹ̀ ti mọ́ tó ti pẹ̀sẹ̀ rẹ̀ láti kọ̀ parẹ́. فأما تزواج ما ضواب به أكتبه إن شاء الله تعالى ها أنا بيجي، ما بكتيري إذا تجزني بعد أخذ تقرع هذه مع الله ها ọ̀rọ̀ wa léwu bá ti wà ní ṣùgbọ́n ẹ̀